يعلم ما في النسل قراءة يفهم من المسجد جملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف ní nǹkan oṣù fún wáyà tún bà á lékún wàláhùn àlékún ní àfihàn. wàhánà wàláhùn lórí àyà tún bà á lékún. ويريد الذين يتبعون شهوات أن تميلوا ميلا بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان ومن يفعل ذلك عدوانا وسلما sọ pé máṣá àlá láàkùn wáta ìlà bìlà ọlọ́run wọn ló ń ṣe àwọn akọ́wọ̀ wọ́n dá wa dára wa o ojú àánú rẹ má kù lára wa o torí pé èèyàn ò lè jẹ́ èèyàn fẹ́ ńlá rẹ̀ lọ́wọ́. lẹ́yìn tí adúpẹ́ fọlọ́run ti ń pàánù ẹ̀kọ́ wa jọ tá a sì ń bẹ̀ ọjà kan ọmọ ìjì àkójọ ìbànújẹ́ ọlọ́run wọ́n sì sì ìbànújẹ́ tó wá gbogbo wa ọyọ́rú sí wọn náà lẹ́yìn náà látún wá tọrọ àtìgẹ̀ fún ẹni mímọ́ Muhammad. lọ́run bá ní sàlékò káàkiri àwọn sàábà alìkẹ́lá lẹ́yìn náà la tún wá ṣàdúrà fún àwọn àpá wa tí wọ́n ní orí ipa àlùbáríkà yìí olèlàfù ṣẹ́yìn abdulbaki muhammad àgbára láàbù làwọn wàrà ìmọ̀ ọ̀hún lọ ọlọ́run ló wọ́n ọlọ́run ní máa ń lo àwọn ẹni ẹ̀ ó lò wọ́n tó lò wọ́n tó náà ni. ìgbà tí ànábì ìríkẹ́ àtàlà máa bá tọ́ka ọ̀dọ́ tọ́ka tọ́ka máa sọ ọmọ jàbálì òsìlẹ̀ yamani ó sọ fún un ó ní máa gbìyànjú kí ẹ kí ẹ̀mí kan nínú ẹ̀dá ọlọ́run ó ní máa gbìyànjú kí ẹnìkan ṣoṣo kó ti pàṣẹ rẹ mọ̀ nípa ọlọ́run kó yẹ kó ó ṣe ọ́ ní sábà yìí wọ́n á ti pàṣẹ rẹ mọ̀ ọlọ́run ó ní ṣe ọmọ gbìyànjú nu o ó ń tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ó lórí dọ́là wọn fọ ayélujára nínú ìdúnyàwó àmọ́ fi hàn lọ́wọ́ lọ́wọ́ lórí ayé àti ìsìnbẹ̀ láyé. nínú rìwáyà ah, ní ẹni dáta nínú mọ́rin ìdáná lọ́dún para ìlò àwọn ẹni rẹ̀ o ẹwà ẹwà àwọn eléégún tó ṣe ìsìlámù àwọn ògbóǹtarìkì nínú òwò ọdọ̀pọ̀ ẹlẹ́ àwọn tó ilé wa ń di àgbàlẹ̀ ẹlẹ́hà bẹ́ẹ̀ rẹ̀ pé ṣé ọlọ́run ọlọ́run wá bá ní gbàlẹ́ sùkú wọn ìgbè táwa náà ń ṣe ọlọ́run gbàlẹ́ sùkú wọn tó akí ní gbogbo jẹ̀mọ́ látọ̀rí àwọn ọ̀mẹ́rù wa àti ní o àti bàbá mi alága ìsìláàmù díẹ̀. ẹ wọ́n tún ya alága àṣọ̀kan àwa mùsùlùmí àti àfa àwa àgbà ẹnìmọ́ta àti gbogbo jẹ̀mọ́ pátá fẹ́ẹ̀ ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run ní ọ̀sánwó yín ẹ má o ọlọ́run ìgbé àyàngbó o ọlọ́run ò ní sí alẹ́ tí sí ọlọ́run lẹ̀. lẹ́yìn bá wá jọra ẹ̀ lójú tọ́wọ́ ọ̀tún tọ́wọ́ òsì tó ní mọ̀ ọ́n iṣẹ́ wọn máa ń lọ yóò máa rí wa ọkọ̀ owó ní ẹni lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ lọ́ọ́ dákọ̀ kọ́ sáàmù kéwù wà náà ni bùkátà àwọn fóòsù máa ọ̀nà kó lẹ́yìn ọrùn yéésù ni tí àwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń gbìyànjú náà ni kí kẹ́nìkan kéèyàn nípa látara wọn gbogbo wa náà tọ́lọ́run wá gbèrò orin yìí ọlọ́run àdúpẹ́ o onímọ̀ ìyàwó tọ́lọ́run fẹ́. èmi ṣe é ṣe o. ọ̀rọ̀ ṣàrọ̀ wò ni a lè ṣe káàdà bàbá rẹ̀ bá bàbá rẹ̀ bá bàbá rẹ̀. gbogbo ọlọ́run bá fẹ́ ní ṣe é ṣe. tó àǹfààní wa kò ní bá a gbà sọ́wọ́ ká máa tọ́jú rẹ̀ ká tó bẹ̀rẹ̀ àkùrà ah, wọ́n fi orin tó kàn sí ààrẹ. ìmáàmù sàfi lọ́kọ́ ọ òun náà la ìṣòro ẹ̀ lánàá ọlọ́run a àánú àwọn àwọn ènìyàn pọ̀ síra tí ìmáàmù sàfi ṣe ọgbà akẹ́kọ̀ọ́ ní máa kọ̀ ọlọ́run yóò ṣe adáǹkọ̀ nínú ohun tó wá kọ ọ̀kan báwo ló ṣe kọ́ wájà náà. lọ́pọ̀ ìgbéyà ìgbéyà lọ́wọ́ wà láwà làjọ wà lọ́wọ́ tó ọkùnrin tó ṣe láì làdájọ́ ṣe wà lọ́wọ́ tó ọkùnrin tó ṣe láì làdájọ́ ṣe. Allahu Akbar ó ọmọ ìkìyà máa ọjọ́ ìdúró tá a sọ à ń sún mọ́bẹ̀ àwọn òkò jìnnà ọlọ́run lójú yín ló ti jìnnà ọlọ́run bá fẹ́ mú yàn lọ kì í ṣe pé ara rẹ̀ ò yá ni. lóòrò mélòó ni aláàárẹ̀ tó yẹ pé òkú ní ṣèbẹ̀wọ̀ ẹ̀ òkú ṣèbẹ̀wọ̀ aláàárẹ̀ wọ́n lọ sí ọ̀la ọlọ́wọ́ kù sẹ́ ọ̀pọ̀ ẹlẹ́yìn èèyàn lára ìyọ̀yà tó ń gbẹ̀já lọ kí o ẹgbẹ́ ọ̀gá ẹgbẹ́ ọ̀gá kí wọ́n gan lò kú lọ tọ́wọ́ àrùn àárẹ̀ náà ìyọ́nù rẹ̀ ni ó pupa wá wà láti bọ̀ sáré. ọ̀sán wa ń sọ pé. lọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó. láǹfààní láìpẹ́ àwọn ẹni ó bímọ tí ọ̀gá ayé ìṣojú ọ̀nà ọlọ́run kò ní í ṣe láǹfààní láìpẹ́ àwọn. Ọwọ́ ní. Ọlọ́run bá lọ́rọ̀ òṣìṣẹ́ ṣe. Ẹ̀yà bá lé orí sí wàhálà mọ́tò lọ́wọ́ ìgbọ́n ṣe. Ẹ̀yà bá lé ọ̀rọ̀ ṣe. Ọlọ́run pa. Wọ́n ní wàhálà mọ́tò lọ́wọ́ ìgbọ́n ṣe. ọjọ́ tí sàárè ọ̀pàdé náà ọjọ́ tẹ̀yìn ó sun oorun àkọ́kọ́ ní sàárè ọlọ́jọ́ náà tó ń sí lẹ́yìn látàlù yóò mú ọgbà bí ọjọ́ tó sùn tìyàwó rẹ̀ ọjọ́ kan níyàwó òde lẹ́jọ́ sùn oorun àkọ́kọ́ tẹ́lẹ̀ yóò gbàgbé fóun sùn tìyàwó rí ohun bẹ́ẹ̀ náà nìyàwó náà òun náà gbàgbé bóun sùn tọkọ òun yóò iṣẹ́ rẹ̀ ìwà àrídọ́wọ́ wa o ẹnìkan ò ní là nínú sàárè àtẹnisẹ́ rẹ̀ bá pọ̀ o kì í ṣe lè mọ̀lẹ́bí o máa kó o lórí tọ́jú rẹ o ìyá akínní àti ìyá akínní wọn ló bí sàárè ìṣẹ́lẹ̀ báwọn ẹni tí ó là nínú ẹ̀ ẹni tó wà.

Tinubu ọ̀gá mi kàlámù wọn àbùká mi kàlámù. Ó ní ẹ̀rí èèyàn mẹ́ta kan ń pa. Bẹ́ẹ̀ náà ni nǹkan mẹ́ta sì tún ń pọ̀ òun lọ́wọ́. Àgbẹ̀ nǹkan mẹ́ta ń pa lẹ́yìn. Nǹkan mẹ́ta ń pa lẹ́yìn. Àwọn sàbí àná nínú. Ah tí wọ́n là kọ́kọ́. ayáàtàgé mohammed olóyè à. màlìmọ́ òkú gàdúró. ó ní sùn pa mẹ́rin yẹn pé ẹ̀rín ẹ̀ sì ń pa. ẹni tí ń ronú ayé àwọn jọ sí yẹn àwọn jọ wọn ti gbàdá wọn ṣe oúnjẹ dídàrú àwọn dàrú. àwọn ìjàmbá lẹ́nìkan ni wàlímọ́tò yàtìlúbù tí sì wà kiri báyìí wọ́ wà ìgbà tí tó ọlẹ́rìí ẹ̀ ń pa tó ẹ pẹ́yẹ kéèyàn ilé ìdá ẹ̀ táwa mọ̀ nínú wa a lè sọ pàtó ìgbà tó kù tàá lò lẹ́nu òṣìṣẹ́ abẹ́rẹ́ àwọn èèyàn ti bá ìpè àmọ́. ẹlẹ́ẹ̀kejì ti tún pàdé ẹni tí ó ya kọ́lùkọ́ ra tí gbogbo àwọn ọlọ́run tó ń bá ìwé ti ṣe ń lọ àti kọ́lá jẹun ah! lẹ́sà ìrìnàjò fún ayé tí ọlọ́run ò sì gbàgbé ẹ̀ ò sì gbàgbé ọlọ́run ó ní ká wáyé pé ó yẹ kéèyàn rẹ́rìn ọlẹ́ni sẹ́rìn rẹ̀ pa òun ni gbogbo rẹ̀ ti ń dínkù ní ìbànújẹ́ ọjọ́ kọ̀ọ̀kan ti ń kọjá ìkòtò nígbàdúrà bẹ́ẹ̀ bá wọnú ilé kan tó gba ilé láti jẹjọ tàbí látìgbà àwọn ti bẹ̀rẹ̀ tó wá kó gbogbo ilé yẹn tó wá yẹ pé jíjọ́ kọ̀ọ̀kan ni kò mọ bí àwọn one thousand one thousand mélòó láwẹ̀ dà lónìí. Allahu Akbar ẹ̀yà pé Allahu Akbar. Ah, Ọlọ́run àdúpẹ́ o. Àwọn ẹni náà lójú. Ó palẹ̀ mọ́jọ́ ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ gbé bẹ̀rẹ̀ tó dáa. Ó gbà wá ń sọ ni pé láti gba láti jẹ ìdógún lẹ́yìn tí wọ́n bá rẹ̀ sí ilé gbogbo níbẹ̀ tí ìṣàtẹ́kù one thousand one thousand. àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí ó ní ẹlẹ́ẹ̀kẹta dáàrin rẹ̀ tó ń ta ó ní ẹnìkan tó ń sẹ́yìn fún ẹni tó ń láyé ní àárídọ̀ òun kọ mọ̀ bóyá ó yẹ kó sí òun amúyáṣẹ́ kùrú tàbí

àìrí ànábì mọ̀hánà àìrí mẹ́láyé ní palẹ́kọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀hún gbogbo àwọn ìdálé ní ọmọ ànábì lọ́rẹ̀ àtàwọn àjọ àwọn sàálé yòókù wọn láìrí ní palẹ́kọ̀ ọ̀hún. وهذا الذي أولي sì ń pàǹlẹ́kùn òun náà ni ìpọ̀ka kú àwọn olùmọ̀sánlì ọ̀wárìrì tí ó yọ ṣẹ́gà tí ó kàn yọ ní tíṣàn ẹni tó àbájágbére yóò tó ya gbé pẹ̀sìmọ́tò gbé pẹ̀sìmọ́tò ìrìnàjò ti yá tí wọ́n yọ ọjọ́ lọ́gbẹ̀rẹ̀ ìrìnàjò tí ó ń tí wọ́n ń ṣe ìlàkàrẹ́ yìí. àdáadájú àdáadájú níbi là wá sí tàmù ẹnu yóò sí lè gbà tẹ. báyìí èèyàn ní àjò wá ọ̀gírì ní àwọn ọjọ́ láì sọ fún tó sì mú mú lágbára ìyá ọ̀tà kó tó bá fi wípé òun náà fẹ́ lọ ṣùgbọ́n. pàjáwìrì lọ́jẹ́ ìmọ̀ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ti yá lẹ́kọ̀ọ́ ikú ni a ti mọ bí tí sì mú ìyẹn lọ a máa jìnnà mẹ́rin àyẹ̀dùn ló jágùn tó láyé wọ́n lè wá ẹ̀rọ ọkùnrin tó padà wálé kì í ṣe títọ́ ọ̀tá ìlànà ọkùnrin lọ́wọ́ lè fẹ́ ááfíì láàrín àwọn ọmọ tàbí ìwọ́n. ẹ̀sìn gbogbo ohun tí wọ́n wí ọlọ́run náà ọ̀rọ̀ náà ní àfi tẹ̀lé. ẹlẹ́ẹ̀kẹta títún pàǹláyà títún wọ́n lè kó lẹ́yìn ẹ̀yà yìí láàrin yọ̀ọ́ ọ̀dúnra yọ̀ọ́ lọ́wọ́ sàrí ọkọ̀ àlàyé ọ̀la sọ́kà àlàyé kiri ìlà ìjákàtì àwọn ìlànà rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta tí ń pa àwọn tí sì ń bá àwọn oúnjẹ níjọ́ tí àwọn ẹ̀kọ́ ọdún iwájú ọlọ́run ọjọ́ tí gbogbo kọ̀ọ̀kọ́ di gbangba ọjọ́ tẹ́ẹ̀dọ́ ò ní mọbi tí ó yà sí ọjọ́ náà ní lọ ní tàbí gbàgbé fún un. yàrá mọ̀lẹ́kì yàrá mẹ́tì láàárọ̀ wàlá wàlá lọ. wàlá wàlá lọ pẹ̀lú ọ̀sẹ̀ láìláta lẹ́kọ̀ọ́ àmọ́ ò lè dùn fún wa àtàyé ńlọ́pàá kù yóò tọ́lọ́ ni a máa tọ́jú ní ọ̀gbọ́n ayé ọ̀tá o. tó àpọ̀ sínú àlùkùrà. àwọn olùdíje láàyè ìṣẹ̀lẹ̀ kan lọ́rọ̀ bíi. fi wálẹ̀ lásán ó rán àwọn òjíṣẹ́ sí wa ó fún wa ní tírà ọ̀gá tírà náà là ń kàyé o àròjàre kò sí sẹ́ni kan wájú ọlọ́run. olúwa ní ọlọ́run bá ń gbèrò láti ṣàlàyé fún yín. wáyà kí a fún sórí àdàlẹ́ àlẹ́ o. láti tọ́ yín sí ọ̀nà àwọn ẹni tó ṣáájú yín àti láti gba ìrònúkúwàdà yín. wàlúwà ọ̀rọ̀ alẹ́ ìmọ̀lẹ́ àgbẹ̀. ọlọ́run jẹ́ ọba onímọ̀ ó sì jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n. wàlúwà ọ̀rọ̀ onímọ̀ máa ń yẹ kúrò ọlọ́run ní òun gbèrò láti gba ìrònúkúwàdà yìí ẹrònúkúwàdà ẹfẹsẹ lẹ. wọ́n ti rí ìròyìn àbí ilẹ̀ àtàkì ọ̀rọ̀ ṣàwá. ọlọ́wọ́ ní àwọn ẹni èyí tí ìrídùn. láti ṣẹ́rí fún ò láti ṣẹ́rí ní ìṣẹ́rí tó tóbi. ọlọ́run ọba ń gbèrò nínú ọlọ́run. ayọ̀ àti màá ń fẹ́. láti sọ òfin rẹ̀ láti fúyẹ́ rẹ̀ fún yín. wọ́n mú ní kọ́lé sáà. náà lẹ́yìn wa o náà náà ló ń bẹ wa alẹ́ o. yá ìlú àgbà ní àárọ̀ lọ. ọ̀rọ̀ ajé òtún fẹ́ ẹni onígbàgbọ́ òdodo. àtọ́ àtọ́ gbà rírà ní nígbà ìní gbowó ǹgbà dààmú wa ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ohun títà rírà. ọlọ́run wá sọ̀rọ̀ ọlọ́run ní ẹni ni o sọ̀rọ̀ gbọ́ dára rẹ o rẹ o. tí mo tẹ̀ ń ṣe láyé lọ́dún ṣe ẹni ọgbẹ́kẹ̀yìn náà ló kú ẹni ní wọn ló yẹ ló kú láti wọn ló yẹ ọlọ́ọ̀ni ló kú. èyí ta ọlá àtàlẹ̀ àti kọ́ńtù àríwá. ọlọ́ọ̀lẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ wúdi wá náà wàásù ni máa ní ti ìkọjá àlà àti àbùsí. Láníjọ́, irú bẹ́ẹ̀ ò mú wa náà ọmọ tààfẹ́ ọmọ tọ̀kún tẹ́ mọ̀ ní àkùránì ṣàlàyé àwọn lásìrò pé ṣàlàyé àti àwọn òfin ẹ̀sìn àwọn òfin ẹ̀sìn ní ló ń fẹ́ ṣàlàyé rẹ̀. wọ́nà sọ́ọ́líhà òmùrìkùn ọmọ ọgbẹ́lẹ̀ tó fèsì ayé yìí ṣe lọ́lọ́run sọ ọ́ fà. bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ìgbésí ayé rẹ̀ ọ̀dà. ìsìláàmù tó dáa kódà àbàyá adéyàkùn ọlọ́run tó fẹ́ tọ̀lé sí ọ̀nà tọrọ àwọn ọ̀nà tọ̀lá ìkọ̀ ìjọba nígbà ọ̀nà bá pọ̀ ókú yẹlẹyẹlẹ ní jẹ́sàrọ̀ tọrọ torí tọrọ torí káàdì tọ̀lá tàbí olúwa wàyà bí akúnnù ọlọ́pẹ́ sọrí sí ṣùnánà lásìnà nìkọ́ bọ́lú àwọn ojú ọ̀nà àwọn tó ṣáájú yín nílẹ̀ àmbìyá ìṣúná àwọn ànábì ọlọ́run tí ń tà ní ìwọ́ta ní nípa bá a ṣe lẹ́kọ̀ọ́ bá a ṣe léwọ̀ bá a ṣe ṣẹ́ báwọn ṣe báyìí náà gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn oṣù ọlọ́run lọ́lọ́run ní ọkọ̀ wa ń ṣàlàyé o ọ̀dọ́ ẹjẹ́ tẹ̀lé o láwọn ẹni ìṣáájú bí wọ́n ṣe tẹ̀lé o. ní wáyà tí bá a lè pé kẹ ẹ sẹ́rí kúrò níbi ẹ̀ṣẹ̀ kẹ ẹ sẹ́rí kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ àlàtí kọ́ńtọ́mà ní ha ẹ pé orí ẹ̀ lẹ́wà báyìí. nàtí kọ́ńtọ́mà ní a ẹwà ní ọlọ́run tó ń gbà wá máa ẹ ṣe báyìí gbogbo ẹni tó ń ṣe ọlọ́run ẹfẹ̀sẹ̀ lẹ́ àìtí ìmọ̀ ọ ń lọ lára ni ọ̀gbàgbé rẹ̀ sọ́gbọ́ náà ọ̀gbàgbé ẹnìkan ọ fẹ́ ká tún bá kò níbi ẹ̀sẹ̀ ká wá tẹ̀lé ìlànà ẹ̀sìn rẹ̀ láti lè sún nínú ọlọ́run á tún ní wàláhù wálé mọ̀lẹ́ àti wàláhù wálé wàláhù wálé mọ̀lẹ́ ọlọ́run lọ́la tó ń dínà nípa ayé o àkíyèmọ̀ ó sì jẹ́ ọ̀jọ̀gbọ́n náà lọ́gbọ́n o tí máa dàbára hùlà kan nípa gbogbo àwọn àlàyé tó lọ ń ṣe fún yín. ẹ fún mi eléyìí eléyìí ni ẹ ṣe ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọlọ́run tó bẹ̀sẹ̀ olúwaníwà lẹ́rùn ní àtúgbà lẹ́yìn àní ọlọ́run bá ń láti tẹ́ ọgbà yín kàrìlára fún ọlọ́run ń bí ó ń tó ń bí. ìyẹ́kú náà léyìn láti ṣiṣẹ́ lè lórí wa náà lànà ni a fi ń sọ ẹ̀ hmm? tá a bá ti tún bá ta tẹ́wọ́ sọ́nà ọlọ́run wà ọlọ́run ló ṣe ti jẹ ọ̀pọ̀ ilé ó ṣe pàtàkì pọ̀ wọ́n. ọlọ́run wá níwájú nínú làbí iná lọ́bì ìrìnà ṣáàwáàtì àwọn ẹni tí àwọn ní wọ́n nífẹ̀ẹ́ sí àti tẹ̀lé àwọn ojú kòkòrò bá yí. àwọn náà sí ó ní àlùyàwó ìdìwánà sára àwọn ìbàjúùsì àwọn ìṣùnà ọlọ́run tí wọ́n tọ́lọ́run tó ń bẹ̀ láwọn ìyàwó yìí nàṣàrà àwọn ẹlẹ́sìn ìbọn náà mọ̀ àtàwọn oṣù ọlọ́run tó wá pe àwọn oṣù náà mọ́ wọn ọlọ́run ní táwọn fẹ́ ní ẹni pé kọ́ sá máa tẹ̀lé àwọn ọ̀kẹ́jọ́ à kókó ìyàwó pupa kókó àjọ àlàkẹ́ni kókó àjọ dúdú kókó àjọ. èyí tó ga èyí tó kúrú àbí gbogbo ẹ̀ náà kàn fẹ́ ọkọ kàlàkì níjọ ọkọ jújọ ọkọ ètò kúrú jọ ọkọ ètò jọ. olúwa ní báwọn gbèrò nìyẹn nípa ayé olùdáyé ọmọ àwọn ìyàwó dínà ayé ń ọlọ́ni wọ́n á gbèrò àǹtàmí ìlú mẹ́ìnà láti ṣẹ́rí ìṣẹ́rí tó tóbi ṣáájú ìlú alìlẹ̀ láti oníkẹ́kọ̀ọ́ ogún ipò mi ò tọ́ ní ètò káàdì náà àrámà àlékún láti máa gbégunra wọn ìgbọ́n tó lọ ṣe léwọ̀n wọ́n mutí wọ́n jẹ lẹ́dẹ̀ẹ́. Ah, ọlọ́run àwọn àdúgbò fún Islam jẹ́ lẹ́rẹ̀ tó lọ́ọ́ ní ẹ̀rọ jẹ tó lè pé ó ní ó ní lọ́dọ̀ ní ẹ̀rọ jẹ. gbogbo ojú ọ̀dà wọn mú ti lè lórí ọlọ́run ní àwọn sáfẹ̀ wọ́n fẹ́ sẹ́rí wọ́n gbà mí nílé fòǹbi òdodo láti lè máa rákàbàkàbà gun gbogbo bọ́lá ń ṣe léèwọ̀ láti má ṣàkóso lóṣùlàwọ̀ ẹ má dàbí wọn o. ìrìndò lẹ́hùn ọlọ́wọ́ bá ń gbèrò ayé àfìfà ń pọ́n láti sọ ẹrù yìí fúfúyà. yásálà ní kúmọ́ aká màṣálì bẹ́ẹ̀ ni láti jẹ́ kí gbogbo àwọn òfin òfin ẹ̀sìn ọ̀rọ̀ fún yín. nínú òfin ẹ̀sìn tí ó rọ̀ ọ̀kan tẹ̀lé pé tá a bá ṣe kú sáré tó bá taṣe ala lákọ̀ọ́lẹ̀ ní ìtìpáyé náà tọ́wọ́ báwọn ẹni ìṣáájú ni tí ń ṣáájú bá taṣe ala ẹ̀ẹ̀mejì ni wọ́n kọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n fẹ́ pẹ̀pọ́ torí bí wọ́n bá ṣe ní aláwọ̀ ìdààmú sí mímọ́ bẹ́ẹ̀ náà ni tí àwọn bá ń ṣe àlàáda wọ́n yà lọ́tọ̀ gidigidi ni ẹni adẹ́tẹ̀ sí ni wọ́n ṣe dá ilé fún ẹni ọdẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá ilé fún ẹni tuntun ní tí wọ́n ń ṣe àlà nílà nínú ìlànà tiwọn gbogbo ẹ̀yìn lọ́lọ́run kó dànù fáwọn gbogbo ń dọ́gba ni ọmọ ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ẹjọ́ máa jẹun ẹjọ́ máa sùn ẹjọ́ máa ṣeré ọgbọ́n sáwọn ìṣe ààyè ti ń ṣe é là kó múra gírí kó fún fún aṣọ ẹ̀ mọ́ra ẹjọ́ máa ṣe é Islam ṣe lẹ́tọ̀ọ́. Ànábì sọ́lá ó isi na àwọn kúlà gbogbo nǹkan bí ẹni ṣe pẹ̀lú àwọn tí ń ṣe é là ìpapọ̀ nìkan ńlá ní orí ọmọdé ìṣèǹdì ìṣèǹdì lè pè é tilẹ̀kùn wa tilẹ̀kùn tilẹ̀kùn dáhùn sí dáhùn sí ìyàwó pé à ọmọ máa ń ṣe kì í bí òun ṣe ìyàwó àṣẹ ọlọ́run ni o ẹ má fi ṣeré o ìdánwò ni wọ́n ń padà dákúrà fún oúnjẹ àárẹ̀ àsìkò tí wọ́n ń ṣe àlàáfíà lọ́wọ́ yẹn ẹ má bá wọn ṣàṣepọ̀ ọgbọ́ gbogbo nǹkan yòókù ni ẹjọ́ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe gbogbo ẹ máa ṣe ẹ ìyẹn nìkan ìyẹn níbẹ̀ ọ ìwọ lọ́lọ́ ṣe o kódà ó ti ní bá parí àlàáda kan tí ọ̀bà fún tí ìwọ̀ ẹ̀ ní òfin ìṣúná ẹ náà lásìkò àwọn tó kó sí ẹ rẹ̀ báwa nù ọlọ́run wà ó nígbà yìí ń sáánù lọ́wọ́ lọ́wọ́ àádọ́rin èèyàn lọ́lẹ́ dáyà síbírù ẹni ìsáré ti ṣe àwa ọlọ́run lè kì í ti fẹ́ lámì nípa ìyàwó àti ìgbà obìnrin ṣàṣepọ̀ ìfẹ́ lámì mọ́ra rẹ̀ ọlọ́run ló sì sílẹ̀kùn ìmọ̀ àlùkò tó bá ṣe léèwọ̀ ẹgbẹ́ ojú èèwọ̀ gbogbo ń bẹ̀rù wọn ìyàwó ẹ̀ máa jọ máa ṣe ní gbogbo ọ̀nà ẹ sáà máa ṣe ẹ má ẹ má ẹ má pàṣẹpọ̀ lásìkò tó náà ń ṣe léèwọ̀ nígbà àbá ti jẹsà àdìsán sílé ọ̀gá tí ìmọ̀ ẹ̀sìn tó yẹ ká ẹ̀sìn ọ̀gá tí ìyá rẹ̀ bá ti ra ẹ̀kọ́ mi dúró nínú àwẹ̀ ẹ̀kọ́ ra dúró ẹ̀kọ́ mi dúró.

fún bẹ́ẹ̀nà fún bíbí bá sílù ẹ má jẹ owó ara yín níjẹ ìbàjẹ́ àgbọ̀ntàn sọ̀rọ̀ ní bílẹ̀ àràámì ni ti ṣáàlì tọ́lọ̀ ń ṣe ní ìwọ̀ ẹ má káyì bá ẹ owó èlé ẹ̀yìn àyàn ní nǹkan kẹ́ ẹ gba padà wà ní gásùbù àlùgáńsì àti kẹ́ máa lọ́ máa lọ́ra yín lọ́wọ́ gbà ìmọ̀ ọ̀rọ̀ sì máa ọ̀hún ìsà rẹ̀ owó ní ọlọ́run ẹ̀ mọ̀sẹ̀ bẹ́ẹ̀ o ilá lákín àǹtàkùn na ìyára tó ń àwọn lọ́sẹ̀rù ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé. kàkà ìyá aráàtù síta rírà ọlọ́run sí lẹ́kọ̀ọ́ àbẹ́kẹ̀rẹ́ àti ìrìnbí lọ́sibì èyí tá pè ní tìjàrà tó ń fúnra lè pè ní tìjàrà tà tó bá sì fáti àrè àwọn àgbóǹkù bá wò ti bá wò. àwọn olùkọ́ wa náà bá ní kẹwọn. Ah, gbìyànjú o. ọlọ́run gan sì gbà fún un. àwọn kòrò àjẹ wọ́n fún wa lóko wọn wọ́n láwọn méje ni wọ́n wọ́n fún wa lọ́mọ tó méjì méjì gbogbo wa jẹ́ méje gbogbo wọn jẹ́ méje gbogbo àbẹ̀yọ. ẹ ah! ń gbọ́ báyìí ní ìṣe kéwù náà àgbẹ̀sáwọn sàábà tí wọ́n. wọ́n kó jọ ọ̀gá àwọn arúgbóra ẹ̀ oná ìṣe ìnáfíù wọ́n máa ń pọ́n nìyẹn kí bàbá mi lè mọ sípò àlàájú wa. Sáàlá ní Màdínà bàbá ń na wà mọ́tẹ̀rí mùsùlùmí ní ìbéèrè náà bẹ̀rẹ̀. Màdínà lọ bí ṣojú tó. Tí bá ń kéwú báyìí, wọ́n ní lọ́fíńdà ó sì máa jáde lẹ́nu ẹ̀. Ṣé òun náà fi? Òun ni ọba àwọn oníkéwú, àwọn alùpùpùra. Àwọn àfáwá fún àmì àwọn ọkọ̀ wọn. Ọlọ́wọ́ bá wá sí ilé àṣìṣe níbọ̀ ọ̀lẹ́. Eh, àwọn ní àmọ́ ẹgbẹ́ àti kìrá àti rùn òkè ń pátáà òkè ń dọ́rùn àti àti rùn lẹ́sùbì wọ́n la ìdá sí ní tìjára tó yàn án tìjára ta ti pé owó tá a ń gbé kalẹ̀ à ń tara ni ìní fún tá a sí fúnra wa ẹ ni ni jọ sí ìgbẹ́ tí ìsanwó èlé o títà rírà sí tó dáa o pàtí náà ń sìn tó dùn mọ́ ẹnìkọ̀ọ̀kan ló ìyẹn báyìí ní rà. ẹ̀dá mówó wá. báyìí àti wọ́n máa ń dá ìlú ha nílé ìwé sí ìwọ o fẹ́ sọ̀rọ̀ dókítà ìlú ọlọ́run para o máa ń ìlà ìlà ẹ máa rá kàbàkàbà lọ síbi tí ó ń ṣokùnfà pípa wọn bá yín ẹ má débẹ̀ o. ìnáàkìá àyà kánò sí dúníyà báyà ń tó kópa ń bá iláyé áwìlì áhìrátì àbí ń tó kópa ń bá ilé àlùkìyàmù níkọ̀lí ìnàtẹ̀ nípa kíkọ ẹgbẹ́kẹ́gbẹ́. oníwàmí náà náà ká náà ọmọ rọ ọlọ́run jẹ́ oníkẹ́wọ́ àtàlà ní pé ṣé mọ́mí yìí làwọn ọkọ̀ ọlọ́run pọ̀ fún yín ní kíkẹ́ para yín ní sọ́ọ́nìkà kódà ọmọ yẹn bá lè dá níka gbogbo ń tà kà sílẹ̀ yìí ẹni wọn bá ṣe é áìmọ́ náà á níwò gbogbo bọ́lá ni ẹ máa dé bẹ́ẹ̀ ẹni wọn bá dé bẹ́ẹ̀ ó dé wá náà ń tọ́ kọjá àlà kọjá òrùsá nílé àlàyé àlàyé ọkọjá àlàyé ọdá àlàyé kọjá lọ síbi àràánú wàsúlí mọ́ àbílí rẹ jẹ́ ọyọ́ta yẹn àbí lágbára olúwa ní wàásù ọ̀fà ló sì ní ìnára jọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ méjì ìlú náírà áàmù wọn náà o yá tàrí kò fi ya tí ó jóná ń bẹ̀ ráúráú iná yá ànámọ́ sì rèé olúwa ẹni tó bá wọ̀ ọ́ láyà láyà lóra ẹ̀rọ ìwọ̀ ọlọ́yà ìbọn ní wọn náà àfọlọ́rin ìlú ẹ̀dá ẹni adìẹ rẹ̀ yé dúdú ní ẹgbẹ́ láti kan àwọn aṣíkọ́ sàlàásàtò àwọn tó ti bú wọn tọ́tẹ òṣùwọ̀n jù nínú gbogbo ẹ̀dá amẹ́nubá láìpẹ́ nínú wọn ni kábílà wà kábílà gbogbo apààyàn láyé ọmọ lẹ́yìn kábílà ni wọ́n sọ ọjọ́ àkíá kábílà ni ọ̀jẹ̀ nídà wọn wọ́n dé lájẹ iná wọ́n wọ̀ lẹ́mú iná yọ bọ̀ bàtà iná wọ́n wà kó kí gbogbo àwọn apààyàn tó lẹ́yìn. Ah! nínú àwọn aṣíkọ́ náà sì ẹni tó sorí burú jù nínú èèyàn ní káájú là ó ẹnì kejì òun náà ni kùdàárọ ọmọ sáálífì tó fún àgúnlé àgúnlé sáálífì. ó ń gan dáná dáná ń gan pè yìí. Àgbọ̀nrán ṣé ní tàbí lè ní ọlọ́pàá. ó ní ìwúrò ẹ̀wọ̀n ó ti tẹ̀wọ̀n ní àwọn ìlú lọ. ìdáàbò ọmọ sáálìtì olóńgbòrà kò ní sáálìtì. ẹnì kẹta nínú àwọn àsìkò nínú àwọn èèyàn lẹni tí náà tó ti ọwọ́ rẹ̀ kó láyé. lágbára náà ní sọ fún sẹ́ẹ̀lì náà lì pé ó kúkú sẹ́ẹ̀lì ló ẹni báyìí ni tọ́lọ́ ń fi mọ̀ ó sì lè fẹ́ ẹ̀. nítorí náà mo gbẹ lọ́wọ́ fún wa sẹ́lọ̀ lọ́nà tí ọlọ́run ọ̀fẹ́ àwọn tí ọ̀nà ẹja ṣáájú wọn àwọn ni alẹ́ lẹ́rùn pàápàá àwọn apààyàn náà wọ́n ṣe alápààyàn ẹ̀rí nǹkan bí o ni ẹ má para yín o wọ́n pààyàn wọ́n para rẹ̀ kí lọ́lọ́run ò lè ṣe tó ń bẹ́ẹ̀ lóra rẹ̀ pé hmm? eh, ààrẹ ìlú láti bí ọ̀yọ́ bí ọ̀yọ́ fún òun ti gbádùn à táwọn bá sọ àwọn ẹ̀fọ́ òun ti gbádùn ìlú òun ọ̀dọ̀ gbẹ́sọ ìlú àti múlẹ̀ pàtó ń lọ eh. O lérò pé ọ fẹ́ lọ sinmi láti kìámọ̀ ìfòòró àtìyà lọ́gbà lọ́rùn kí ló dé tó gbòòrò rẹ pé lọ́la ọkọ̀ àbọ̀sẹ́jú àwọn àpá wọn ní máa bẹ ìgbàngá mú látún ẹ̀rẹ́ wà nígbà yóò dá ayé ọ̀la òfin ká jíjú ọ̀pọ̀ nǹkan lọ́nà lè yí padà ibi tí a ti dúró náà ni ọlọ́run wọ́n pa wájà sáìdá o gbogbo ohun tí ń jẹ́ ìnira àdánwò wọ́n ọ̀tọ́ sí wa gbogbo ẹ̀ náà náà gbogbo ẹ̀ náà